ojúmọ́ ire ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìdùnnú náà ló ṣì wà lójú amóhùnmáwòrán yín pẹ̀lú èmi Olúwatifẹ́ Ọlọ́runníyì ní àtìlẹ́ṣẹ́ alálùbáríkà Orísun tẹlifíṣàn náà ni mo ṣì wà ń bí pẹ̀lú àlejò mi aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Bell Signature àwọn náà dẹ̀ ni originator àwọn náà ni wọ́n jẹ́ ẹni tí ó pé ìpàdé àkànṣe tí wọ́n fi kó gbogbo àwọn tó ń ṣerú iṣẹ́ tí wọ́n fi kó wọn jọ lórílẹ̀ Nàìjíríà ìmísí àtọ̀run ni wípé ó dá o ká kóra wa jọ o ká lè tún máa kọ́ra wa sí i síwájú àti iwájú sí i kó má jẹ́ pé ojú kan òun la máa wà bíi omi adágún ìyẹn wà ń bẹ̀ báyìí lẹ́ẹ̀kan mo ní ṣóńtì ẹ̀ ní irinṣẹ́ tó yẹ kéèyàn rà fún mo tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àbí mo lọ́mọ kan tí mo fẹ́ lọ fi sẹ́nu ẹ̀kọ́ṣẹ́ yìí torí mọ́mì kan wò mí lé wọ́n ti ń ronú pé à ọmọ tó ṣẹ̀ jáde ní SSC yìí tó fẹ́ jókòó sílé tó ti jẹ́ pé àwọn bàdá ti ń pè lẹ́yìn ilẹ̀kùn wọ́n ti ń pè lẹ́yìn fẹ́ǹsì mo fẹ́ wá nǹkan ṣe mo fẹ́ wá nǹkan ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ náà pélé náà dà kó lọ kọ́ ó wá sọ fún yín pé òun nídìí bíi fifty thousand owó machine ẹjọ́ ṣó ní àwọn irinṣẹ́ kan téèyàn ní láti rà kó tó di pé èèyàn bẹ̀rẹ̀ ṣàbí kẹ́ ẹ tó yẹ kẹ́ estimate bí èlò ní kéèyàn wá sílẹ̀ báyìí pé mo fẹ́ kó lọ́mọ lọ́wọ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́. kò sí iye téèyàn lè fi bẹ̀rẹ̀ láti bíi ten thousand naira èèyàn lè bẹ̀rẹ̀ ló ní kékeré hmm. and nǹkan tó wà ń bẹ̀ ni pé béèyàn ṣe ń ṣe àwọn èèyàn lè máa rà kéèyàn tún máa pa owó ẹ̀ padà presently training tí mò ń ṣe lọ́wọ́ ń sìn tí mò ń kọ́ àwọn èèyàn kan màmá yẹn wá ọmọ ẹ ò tí ì rí admission fún gs one. wọ́n ní ṣé òun lè mú ọmọ yìí kó màmú ní ẹ mú wá ẹjẹ ṣùgbọ́n kò ní ọmọ tó fẹ́ wọ GS1 kò ṣàwọn dé mọ́ hmm. màmá yìí dẹ̀ máa fún ní material ó yá máa yí báyìí ìwọ náà máa yí báyìí ọmọ náà tẹ bá rí nǹkan tó ń ṣe hmm. ọmọ twelve years so kò sí pé ọmọ mi kéré jù hmm. láti kọ́ in fact a máa encourage àwọn èèyàn èèyàn bí èmi ń sìn mo ń ka ọdún mẹ́wàá níbi iṣẹ́ nítorí pé mo lè tè bẹ̀rẹ̀ nígbà tí mo wà ní kékeré ni hmm. as a matter of fact èmi mo kéré jù nígbà tó ń ṣe training yẹn lọ́jọ́ náà lọ́hùn hmm. and lẹ́ni yìí ó máa ń dùn mí nínú tí bá rí àwọn ọmọdé àwọn tẹ́yàn bá tètè mú wọn láti gbà tó ti láti ọ̀dọ́ hmm. ó máa ń tètè kọ́ oríṣiríṣi nǹkan inú yín máa ń dùn ni kò ṣe pé ó ń dùn yín nínú inú yín máa ń dùn ni wípé ńgbà tẹ bá rí àwọn ọmọdé tí wọ́n tètè ń ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ ṣùgbọ́n ìdí tí ẹlòmíì kì í ṣe fẹ́ ríra àwọn nǹkan yìí à kò dàbí gèlè tí màá mú lọ sóde tí màá dé tí màá gbọ̀n pẹ́pẹ́pẹ́ tí màá ka tí màá fi sínú wọ́dúróbù lèyàn agbélé sí a máa gbà àyè tí màá bá jókòó lé lẹ́ẹ̀kan ráì ó di wọ́nkẹ́ ó ti rún nìyẹn kí ẹ̀ ò fi bọ́ọ̀lù yẹn ṣe máa tẹ́jú ẹ̀ tó bá dọ̀tí báyìí kò ṣeé fọ̀ kọ́tà ọ̀pọ̀lọpọ̀ ń ròyìn ẹ̀ tó ti sọ pé àìrọ̀ o mi lè wá kówó jóná o èyí tí màá fi lọ ṣe lè ní five thousand àbí tí màá lọ ṣe ní seven thousand jẹ́ kúfẹ̀ kan lọ sí ọ̀dọ̀ àwọn tó ń ṣòfì kí n ra òfin five thousand àbí kí n ra òfin three thousand kódà lómi rẹ̀ òfin ten thousand dípò tẹ́ bá fi ní kó wá ṣe lè ní five thousand kí ni báwo la ṣe fẹ́ tọ́jú ẹ̀ torí mo mọ́ mi kan létí ń rò bẹ́ẹ̀ pé àwọn fẹ́ rà ṣùgbọ́n báwo làwọn ṣe fẹ́ tọ́jú ẹ̀ ẹ kò sí irú eléyìí sì ṣe wọn pé òfì ẹ máa wé sórí ni gbogbo make up àti everything ṣì máa ṣe sí mm. irú eléyìí sì ó ní stand like hairband tàbí tẹ bá ti rọra gbé sí ẹ ti set ẹ sórí bẹ́ẹ̀ yẹn ẹ ti lọ́n ti yín nìyẹn tẹ bá fẹ́ tọ́jú ẹ tẹ bá ti wá box tẹ gbé sínú ẹ àbí tẹ fi padà sínú nylon tá a fi dì í fún yín tẹ bá ti gbé sórí cupboard ó ti dà bẹ́yìn. dádì dáàdì iṣẹ́ ń gbọ́ mi àwọn bàtà yín tẹ kó sórí kọ́bọ̀dù ẹ lọ kó kúrò mọ́mì fẹ́ lórí kọ́bọ̀dù ṣó ti tán tí mọ́mì tí dáàdì bá dé láti ibi iṣẹ́ tí wọn ò bá bàtà wọn lórí kọ́bọ̀dù mọ́ tán ní kí ló ṣẹlẹ̀ ní bólúwa ti fẹ́ ló sọ pé kí ẹ kó bàtà wọn kúrò kẹ̀kọ́ sí orí ṣẹ́ẹ̀fù nílẹ̀lẹ̀ pé ẹ fẹ́ lórí kọ́bọ̀dù orí kọ́bọ̀dù yẹn olúwa ní fi ṣe mí wá kọ́ni sọ bẹ́ẹ̀ signature ló rán mi wípé kí ẹ bẹ̀rẹ̀ sí ní lo ẹ ẹ wò láṣẹ lọ́wọ́ ọba ilé yóò ní dàrú ẹ sọ fún dáàdì kẹ tó kó bàtà wọn kúrò lórí kọ́bọ̀dù <laughs> kó bá lọ dá nǹkan míì sílẹ̀ ṣùgbọ́n nǹkan tó ń sọ fún wa ni pé a lè ní pálí fún ẹlòmíràn wò pé pálí mélòó ni máa fẹ́ kó lọ kó jọ ṣé màá lọ máa kó gbé pálí bisikíìtì ń sọ ní bisikíìtì ni àbí kí ni ṣùgbọ́n ọlọ́gbọ́n kan tèmi máa ń dá sí tèmi bóyá kí n yá yín ẹ mọ ọ̀rá tí wọ́n ń pè ní ọ̀rá ńlá tán máa ń pè ní pátá ńlá ẹ wò ọ̀rá ńlá yẹn ẹ ti mọ̀ ó jẹ́ white and black báyìí òun ni láyé àtìgbáyé àti ni mo ti jágbọn kínní ẹ bá ti mú ẹ wá kan ìṣó irú àwọn ìṣó tó máa ń kó àwọn ṣòkòtò ọkùnrin kọ́ nínú yàrá yẹn àti irú àwọn kinní tẹ máa ń hàngì síbí sí ní kíchìn yẹn ẹ ti mọ̀ wọ́n máa ń lẹ̀ máa ro ògiri yẹn ẹ lọ rà wọ́n rò pé síbí lẹ fẹ́ hàngì sí ni ẹ ṣáà hàngì ẹ̀mẹ́yìn wọ́dróòpù ti yín fúnra ara yín kẹ á máa kó kán bẹ̀ ọ̀rá yẹn nìkan lẹ máa gbé kọ́ dust eruku kò ní kù sí i kò dẹ̀ ní dọ̀tí mo tó yẹ pé èèyàn jẹ́ pé ní makeup ẹ̀yin sílé mọ́ọ́mọ́ ẹ ṣáà mọ̀ jẹ́ pé ẹ lè ṣe ẹ máa kun powder wọnú irun gan ni ìdajì irun yín foundation àti powder ti wọnú ẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe dé fìlà tó jẹ́ pé <laughs> kò ní yí ẹ máa fi aṣọ sí omi bẹ́ẹ̀ ni ẹ máa fi aṣọ ẹ máa fi sínú omi ọṣẹ kékeré ẹ máa fi kàn báyìí ẹ máa ra fi nù tẹ́rẹ́tẹ́ àwọn nǹkan tẹ̀ ń wò yìí kì bẹ́ẹ̀ ni kò sí èyí tó ń bónú ẹ̀ ẹ ra fi aṣọ sómi tẹ́rẹ́tẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ sóde tẹ́ ẹ ti lójú ọ̀run báyìí tẹ́ ẹ rí i pé òjò fẹ́ ṣú òjò ti ń ṣú òjò fẹ́ rọ̀ ẹ yọ lórí kẹ́ fi sínú ọ̀rá tójò bá pa yín mọ́ ẹ lè dá padà tó lè kọ́dọ̀ wọn lẹ ti ṣe ẹ lè dá padà àwọn ọmọgbọ́n tí wọ́n bá yín dá sí ẹ̀mí mo sọ fún yín tó bá yín ta ló sọ fún yín bẹ́ẹ̀ ẹlẹ́mìí gangan ni mo ní kẹ́ ẹ dá padà sọ́dọ̀ wọn tójò bá pa yín mọ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ṣe á dá tẹ́ ẹ bá jẹ́ kójò pa yín mọ́ ṣùgbọ́n tó yẹ pé dọ̀tí nìkan ni ẹ fi aṣọ ẹ fi sómi ọṣẹ kẹ́ ẹ fi ranù tẹ́rẹ́tẹ́ ibi tí ẹ bá jẹ́ pé ìdọ̀tí ó bá wà rẹ̀ bóyá foundation àbí powder lọ́lọ́kùn òjọ̀kan tẹ̀ fi sí ẹ wo ká tó máa lọ ṣọ́rọ̀ kan tàbí méjì tẹ̀ fẹ́ bá àwọn ará ilé sọ. nǹkan tá a fẹ́ sọ fáwọn ará ilé ni pé iṣẹ́ ọwọ́ da fáwọn ọ̀dọ́ tó wà ń ta tí wọ́n sọ pé kò sí iṣẹ́ ń ta èmi bí gẹ́gẹ́ bí ẹnìkan tó mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ yìí nígbà tí mo kéré mo nílò láti gbé certificate mi káàkiri nǹkan tí mò ń ṣe lélẹ̀ mo dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí for fún ọdún mẹ́wàá mo ti ní shop tí mo gbà bíi ọjọ́ méje lẹ́yìn ìgbà tí mo kúrò ní NYSC ni mo gbà so iṣẹ́ ọwọ́ da bíbélì náà dẹ̀ sọ pé àtẹ́lẹ ọwọ́ ẹni kì í tọ́ni jà báwọn yorùbá ló sọ pé àwọn yorùbá ló sọ pé àtẹ́lẹ ọwọ́ ẹni kì í tọ́ni jẹ́ o ṣùgbọ́n bíbélì jẹ́ kó yé wa wípé ó ní pé ó pe talent ènìyàn pé yóò la ọ̀nà fún bẹ́ẹ̀ ni talent of a man shall make way for him bẹ́ẹ̀ ni ẹ̀bùn ènìyàn yóò la ọ̀nà fún bẹ́ẹ̀ ni ìwé mímọ́ wí ó sì ní pé ǹjẹ́ rí ẹni tó ṣe dáadáa tó ṣe déédéé níbi iṣẹ́ rẹ̀ ó ní yóò jókòó láà pẹ̀lú àwọn ọba kò ní jókòó pẹ̀lú àwọn èèyàn lásán bẹ́ẹ̀ ni òun ni nǹkan tí ìgbé mímọ́ ọlọ́run tó dẹ̀ ṣe nínú ayé aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ Bell Signature nìyẹn tó fi jẹ́ wípé ní kò pẹ́ kò pẹ́ wọ́n pe àwọn èèyàn jọ àwọn ọlọ́lá tó jẹ́ pé wọ́n pe wọ́n jọ pé ẹ wá o ẹ jẹ́ kí a ṣe ayẹyẹ fún àwọn àti tí à ń dé sórí ǹjẹ́ ẹ̀tẹ̀ lọ́kàn nínú àwọn tó ń ṣe àwọn kan wọn. bẹ́ẹ̀ni ọkùnrin wa ni. aláwọn ọkùnrin wọn ò pọ̀ ná bọ ṣùgbọ́n a ní. Hmm, ọmọ tí mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ọkùnrin ni ọkùnrin ni ọmọ hmm. twelve years old yẹn ọkùnrin hmm. ni. ẹ lọkùnrin nìyẹn ká tó máa lọ ẹ dárúkọ Eh, àwọn ibi ẹ̀rọ ayélujára tí wọ́n ti bá yín pé mo ti ń sọ látẹ̀kan ṣé bell signature náà ni lórí Instagram. bẹ́ẹ̀ni bell yẹn ni b e double l e signature bell mm. signature in one word mm. Facebook Instagram Twitter on all social media mm. bell signature. wọ́n ní tẹ wáṣà ti wá wọn kàn ẹni bèrè tẹ fẹ́ bèrè síwájú sí i lórí àwọn àtẹ ti àdé eléyìí ló tiẹ̀ wú èmi jù mo rò pé lè náà ní kí n dé ó dùn mí wọ́n ní pé yóò bá aṣọ mi jà òun ni òṣìṣẹ́ kan jẹ́ kí ah ah mi le dé pẹ̀lú torí mi ó yẹ kí n lè dé pẹ̀lú torí mi ah ẹ wo ah so jẹ mí àbí ò jẹ mí ah ah mo ṣáà ń kọ mọ̀nàmọ̀nà tí mo ṣe ẹ wo ilé la fi ń ṣe lọ lórí ètò láṣẹ Èdùmàrè lọ́jọ́ tí. òṣùwọ̀n ti mọ.